الله من الشيطان الرجيم وإذ وعدنا موسى أربعين ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونتوكل عليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا إخوتي الأكارم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ ilé tí a dá fún ọlọ́run ọba tí ó ṣẹ̀dá wa alhamdulillah ọba tí ó ń fi lójoojúmọ́ ṣeun tó pọ̀ láyé alhamdulillahi rabbil alamin ala adúpẹ́ fọ́lọ́run ọba náà ọba tó jẹ́ sí pé ní ìdílé fi mọ́ lónìí àwọn ẹ̀mí kan ti kú ọ̀láyé àwọn ti padà sódì. ìyọ́rin yìí ti bàkọ́ irú ìfìlí ọlọ́run wá ṣe àwakù ìkú dẹ̀ ń pa àwọn èèyàn lójú wa. alihamudulilayi. ní ìdílé fi mọ́ lónìí wọ́n ti jí àwọn kan gbé tí wọn mọ ibi tí wọn wà máa. alihamudulilayi. ní ìsílẹ̀ mọ́ lónìí àwọn ẹlòmíì ti bẹ̀rẹ̀ àwọn àárẹ̀ ó ti di gbajigbajigbajigba. alihamudulilayi. àwa ń jẹ àmú ní rọrùn yìí máa ṣe mímọ̀ ṣe wa. alihamudulilayi. kódà kéèyàn lè jẹun lásán àlàáfíà ńlá kan ni nta kàkúntà wà kan ńlá níta ń jẹun tó ń jẹ́jẹ́ ńlọ báyìí. Tàmí lomi oúnjẹ ò lọ, ó ti wọlé ló ń padà. Alihamdulilayi. Replacement ni wọ́n wọ́ọ̀kì fún wọn. Kò lè jẹ́ wọ́n yẹ fa àwọn omi kan sí lára yìí máa wá fún àwọn injection kan sínú ẹ̀. Kí lè lè máa replace jíjẹ? Allahu akbar. Àwa ń jẹ́ bó ṣe ń wá. Alihamdulilayi Rabbil alamin ala. Àwọn lomi lè jẹ́ wọ́n lè mú ṣùgbọ́n tí wọ́n jẹ tí wọ́n mú yìí tó bá ti dìgbé dìtọ̀ kò tún lè wálẹ̀ fún ara rẹ̀ tí wọ́n tún fàjáde lára tí wọ́n. alihamudulilayi. gbogbo ilé ìta ń sọ yìí kì í fi ṣe pé a fi ń yọ àwọn tó ń ṣẹlẹ̀ síbẹ̀ àfi bú wọn àfi bà wọ́n nínú jẹ́. alihamudulilayi rabbil alamina ala ṣe ọlọ́run àlékún àláfíà ara kọlọba ṣe fún wọn. inú ọ̀rẹ́ mi bí bàbá irú ìfìlẹ̀ jàdàdì inú ọ̀rẹ́ bí bàbá irú ìfìlẹ̀ jàdàdì. àwọn náà ń file náà dúpẹ́ lórí kó ṣàánú àwa ni níbi mímá dúpẹ́ báyìí ọlọ́run bá ní. لئن شكرتم لأزيدانكم ولئن كفرتم إن عذابي لشديد ọlọ́run ní tẹ́ bá ń dúpẹ́ lórí ìtẹ́mi ọlọ́run ọba ṣe fún yín ìkànlá kálẹ̀ yìí ẹ̀mí àlàáfíà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀sán. láyé ìwà dáró jù. ọlọ́run sábà tí lè máa ń dúpẹ́ lórí ilé. la àbí dáná kan. ṣé kìí ṣe pé ṣe láti gbogbo ògbà kọ̀ǹpléìn. la àbí dáná kan. sábà lè mọ orí tá à ń dúpẹ́. la àbí dáná kan. wọ́n ní tóun máa ṣe ni fún wa máa lékún tóun fún wa. wàlá ń kàfàrọ̀ jọ́. èmi àti ẹ̀mí ló la fi ń dúpẹ́ nínú àwọn àjọ àtàǹṣe ó máa kéré nínú wa tó máa ń dúpẹ́ àwọn bàbá wa lẹ Yorùbá wọn ní tíyàn bá wọn ní rò àmọ́ pẹ́ dá láàrín ìdáná kan àbá àmọ́ bá ṣírí tó wà ń jọ pẹ́ dídá ni kó máa ń jẹ́ kí orí lékún sí ìyàwó báwo làwọn ṣe lónìí káwọ báwo làwa ṣe wà láti tẹ̀sí wa. ìṣàkárí tó ń láti dáná kan. ọlọ́ni tí yàrá ti ń dúpẹ́ báyìí wọ́n á ṣàlékún orí rẹ̀. wọ́n là ń kàfárú tó ń nà dàbí làṣàdí. ṣùgbọ́n tí yàrá yẹn láì mọ orí tí kì í dúpẹ́ ọlọ́ni ìnà àdábí làṣàdí. wọ́n ní dájúdájú ìyá ìtì ń bẹ lọ́dún ọlọ́run tó máa fi ń jẹ àwọn aláìmoore ó máa ní agbára púpọ̀ o. wà á ta ọ̀rọ̀ mi lélẹ̀ náà nínú ọ̀rọ̀ ọlọ́ nínú alukùránì. wà ní dàdú ní ìmọ̀tà lọ́ọ̀hì látọ̀ṣọ́sọ́ ha. tí wọ́n bá bọ́ sí kọ̀rọ̀ yàrá tó ronú èèyàn wa forí kan lè àti sọ́jà ti ṣíkòrè a máa dúpẹ́ fọlọ́ pé ọlọ́mọ máa dúpẹ́ tèmi èmi náà kí wàá ni mo jẹ́. wàá mo fi wá lẹ́tọ̀ọ́ sí tó tó yìí. kú lè má ta jọ mọ́. ọlọ́ni tẹ̀ ń béèrè náà là ń fún yín. ata mi kú lè má ta jọ mọ́. ẹni kọ́lọ̀ ń sọ yóò jẹ́ ń sọ tó ń ṣẹlẹ̀ sóríṣiríṣi àwọn èèyàn láyé ni. وآتاكم من كل ما كل ما سألتم gbogbo tó ní kálukú wa ń tọrọ oríṣiríṣi ẹ̀ náà là ń rí tá a tọrọ pápá ọlọ́run tún ṣe fún wa. ìjà ìdú ni mọ́tà lọ́ọ̀yì látọ̀ṣọ́ tó ń sọ fún wa láàyè pé wa in ta'uddu ni'mata Allahi la tuhsuha. tẹ bá fẹ́ bẹ̀rẹ̀ sí máa ka àwọn ìkẹ́ ìdẹ̀ra ìdẹ̀kùn mi ọlọ́run tí mo ṣe fún yín. la tuhsuha. ẹ máa lè kà wọ́n tán. innal insana lazalumun kafar tó wá burú jáì bẹ̀ náà ni pé sí ẹ̀dẹ́ èèyàn. lásán ló mú ká fà á. wọ́n náà ní fálábò sílé èèyàn aláìmọ́lé lè lásán ló mú ká fà á ti gbàgbé tó ń tọrọ lánàá ìmí ló tún rọjú mọ́ lónìí. máa yẹ fún ẹlò ọ̀hún bí aláàbí kò mọ̀ ẹ́ ṣàkárù tó mú wa àmọ́ ọ̀dùn. وكان الله شاكرا عليما Ọlọ́run mi a ní nǹkan ti ṣe rí ni tí nǹkan bá ti bẹ̀rẹ̀ sí yàtọ̀ a tọ́jú jáde gan-an àti nǹkan bá ti ń yàtọ̀ máa tọ́jú mọ́mì gan-an nǹkan yóò tí tàbí dáadáa ọlọ́run wá ṣàánú rẹ̀ àwọn oníṣẹ́ bá tẹ̀lé máa rí bí yàbí three thousand naira lóṣù à mọ́mí náà bẹ̀rẹ̀ sí jẹ́ inú owó mi ó bẹ̀rẹ̀ sí rí thirty thousand naira lóṣù ló bá tún ronú pé ah owó yóò ti tó nǹkan kan mi ti lè máa raṣọ fún mọ́mí báyìí mi ti lè raṣọ fún jáde báyìí mi lè ra bàtà fún ọ báyìí tí wọ́n yẹn bá ti gbé pẹ́lí tẹ̀ ọ̀rẹ́ mi kan òun ti ní ti ní tẹ́gbí ó tún ti ní ọ̀kadà méjì ó lọ mú eré ọ̀kadà méjì àti tẹ́gbí sá kò ronú nínú ìtò wà ńlẹ̀ yìí kó tiẹ̀ bẹ̀rẹ̀ sí náwó sí wọn. iná ní ìsànà lábàlúmọ̀ kàfà. kódà láti bí ọsàn láti mọ ọmọ tó mórí láti bí ìra ọsàn bóbi ìrọ̀gẹ̀dẹ̀ fún wọn ìrífìlà tó fi ti orí dádì ìríbàtà tó bá ẹsẹ̀ wọn mú ìwò yẹrí tí mọ́mí máa appreciate àti bí síyàn ti mórí rèé kódà nínú owó oúnjẹ ni a máa yọ àwọn náà ní wọ́n fẹ́ lówó oúnjẹ dẹ̀ ó dẹ̀ jáde ó ra àkókò dẹ̀ fún wa irú ọmọ ilé ìtọ́lọ máa da lọ́la máa gbádùn rẹ̀ ìyá wa kẹnu gbàdúrà ní kọ̀rọ̀ ìwò dẹ̀ nímọ̀. bàbá máa wá bẹ ọlọ́run fún ẹ kọ̀rọ̀ wẹ̀ wá nímọ̀. ìnáli ìsànà lábọ́lùmọ̀ jáfà. bàbá wa náà mọ ìta fi ń ra káàdì sórí fóònù wa èwo ń ṣe fáwọn àwọn òbí wa èwo là ń ṣe fáwọn àfọ wa èwo là fi ń tọ́jú gbogbo ọ tó ń ṣẹlẹ̀ sí wa iná ló wá fún wa gbọ́dọ̀ ọlọ́run tó dá wa. iná lè sáyà. ọlọ́run ní dáadáa jẹ́ ìdí ènìyàn. lásán mọ̀ kàfá. alákòóso aláìmoore ni o. ọlọ́run jọ máa ṣíwá ní aláìmoore. àmín. adúpẹ́ fọlọ́run lórí gbogbo òkè tó kẹ́ wa lórí gbogbo àǹfààní tó fún wa gbogbo àwọn kò ṣeé kà àwọn oore àwọn ìkẹ́ kini inte ọdun ni ẹmẹta allahi láti ṣúha tẹbani ẹfẹ ka ọlọ́run àgbáyàn ká àti káwò sàálẹ́kùn ọlọ́run fún ọba muhammad sallallahu alaihi wa sallam ń bẹ ọlọ́run kó jọ kó ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ wa fún wa bákan náà kó jọ kó yọ́nú sí wa kó kẹwa ní kíkẹ́ táyé kó wọn ajẹ́ kíkẹ́ ìdíwọ̀ ìbájáde jẹ́ náà fún wa ilé iná àdúrà tí ànábì fi lọ́lẹ̀ sọ́nà ọba kọ nínú alukur'an kódà tó jẹ́ àjọ àtúwà nínú àwọn àjọ àti ànábì a máa sọ ńgbà tó bá ń tọ̀ wá sallallahu alayhi wa sallam rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhabannar àwọn kan wà tọ́lọ́wọ́n bá sọ títí wọn kó tó kàn ó ní àwọn èèyàn míì wà sí wọn àwọn amúnáni rabbana atina fid dunya hasana wa ma lahum fil akhirati min khalaq kọ́dà wọn ti wọn ayé làwọn kan sáré rẹ̀ àwọn kan tọrọ lọ́jọ́ fún wa dáadáa táyé fún wa dáadáa táyé wọn kó oríṣiríṣi jọ láyé wọn sa ẹ̀ láyé àwọn wá kéré dáadáa tọ̀run wọn ò ṣiṣẹ́ tọ̀ wọn ò sílọ̀ wọn wá wà lóòótọ́ ọlá wà ìgbádùn wà òsùn tó fẹ́ lò sí òrí lò ọlọ́ni wa ma lahum fil akhirati خلاق فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من علاق الله أن ينبنينا ويوم من يقول ربنا آتنا في الدنيا ẹni tó ń bẹ ọlọ́run pé jọ fún wa láyé fún wa lówó èmi náà fẹ́ máa kíní táwọn wá ń sáré àsìkò wọn á tó wọn ní ṣíwọ́ lọ kírun kò tẹ́sìn nínú prógráàmù títí wọn kò sí tọ́lọ́wọ́n bá ń tẹ̀ ẹ máa sọ máa wá ní ọ̀nà ọgọ́ṣà lóyún abẹ́ṣẹ́ máa bá aṣáájú à ìyá máa bẹ́ni tí ò kírun ṣàdó àgbékọ́ lọ fún sálì jánà rárá àwọn bèèrè ayé nìkan wà máa làrún fi àti mi ní kọlá ẹ̀rí pé ń bẹ̀ pàápàá ń sáwà tí ẹ̀kọ́kọ́ wí tẹ́lẹ̀ níbi dúnìyà hasana àwọn tí ẹ̀ láti hasana Ọbọ̀nà àtìná ìdùnnìyà. Dáà fún wa nínú ayé yìí káwa náà kọ́ dáwà mà láyé. Wà máa là oòrùn nílẹ̀ ìrántí ìnàkọ́lá. Àdúgbò dá àti tí ò dá àti halal àti haram àtòwò èlé. Ìdùnnìyà. Àníkà wọn tiẹ̀ méèkì ẹ̀sẹ̀. Àtìná ìdùnnìyà. Ọlọ́run bá ní èròǹgbà tiwọn nìyẹn o. Wà máa là oòrùn nílẹ̀ ìrántí ìnàkọ́lá ṣùgbọ́n lálẹ́ kìí àmọ́ wọn ní nípìn kankan wọ́n láti gẹ̀ máa nà sí ìgbìyànjú min kọlák ayé min nasiibẹ wọn ní nípìn dáadáa kan lọ́rùn. wọn nínú ọmọ yẹ kó lọ́rọ̀ bàná àdínà fẹjọ ní àhásánà. ọlọ́run wa ní àwọn ẹlòmíín tí wọ́n ń pè nínú àwọn ẹ̀dínyẹ̀ tí mo dá sáyé o. ẹ kó lọ́rọ̀ bàná. èyí táwọn máa ń sọ ń tu wọn o ní pé ọlọ́run bá wà o. àdínà fẹjọ ní àhásánà. wọn náà ọlọ́run fún wa ní dáadáa sáyé. wọ́n fi rà á fi rà á ti hásánà náà wá. وقنا عذاب النار ẹjẹ́ àtọmọ́ra ìsẹ́ ayà ìfẹ́ ìlú tán bàbá wa máa fi ń tù ní ayé ayé wa máa fi bọ̀run wa jẹ wa fi fi báyé wa jẹ́ àtàyé àtọ̀run méjì ọlọ́njú dá fún wa. àwọn dáadáa bàbá yìí sọ kalẹ̀ lánàá táwa ṣe ń lò àwọn bàbá yìí ní àwọn àgbékalẹ̀ dáadáa tí wọ́n ti ṣe kalẹ̀ láwọn ṣe eré láwọn àdúrà rí tí ò gbọ́dọ̀ parẹ́ nínú ẹ̀ náà rí ẹ wo bọ́n ṣe tu àdúrà yẹn ní ṣíṣẹ̀ntẹ̀lé ẹ tún wò kan nínú àwọn àdúrà wọn ọlọ́mọba apáná adébọ̀rẹ́ bọ́ ààrẹ bídí àṣetọ́ ní nílẹ̀ bọ́ àgbé súnà nábì ga ẹni tó máa ga sí súnà nábì máa ga lọ́ba ẹni máa dàtí súnà lórí máa rí ilẹ̀ ọlọ́nkọ́ àfàwọn wálẹ̀ Allahu akbar. àmì ni hàn. ẹnìkan wá náà bàbá yìí ò ṣe dáadáa dáadáa tí wọ́n ṣe náà là ń sọ yìí. wọ́n ti nù hàn. àfi wá ní kọ̀rẹ́ẹ̀tì tó bá láàlébù nínú tí wọ́n ṣe àbí ìtumọ̀ ṣe tó bá kù díẹ̀ káàtó àfi ká kọ̀rẹ́ẹ̀tì rẹ̀ àmọ́ pé láwọn ọ̀gbà kan náà oríṣiríṣi àwọn nǹkan ibi tí tẹkinọ́lọ́jì dé ńgbà kan kọ̀ǹpútà àkọ́kọ́ ibi tá a wà yóò gbà á ìgbà tó yá sí nǹkan tó àjáàzù sí wọ́n tún rí pélé ìdí tó gbìyànjú bò náà yọ́fẹ́ máa gbèsè èèyàn mélòó ló máa ní ọ̀pọ̀sí ló máa ní àǹfààní ní kapásítì rẹ̀ máa gbé àtẹ̀rá àti fèsì tó tún lè gbé ká wọ́n tún bẹ̀rẹ̀ sí rí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìwádìí ìtàgbé sọ kíkiní láptọ̀pù ìwádìí pé èèyàn lè jẹ lórí láptọ̀pù nígbà mí pàápàá èèyàn parí rẹ̀ lórí fóònù nígbà tí nǹkan bá ti ń tẹ̀síwájú nílé ìmọ̀ ìmọ̀ ẹ̀ tí wọ́n á tẹ̀síwájú ń tá àmọ̀ tẹ́lẹ̀ ọlọ́run tún dà lákàyè wa sí àti wọ́n á mọ̀ kò sì ti dọ́dọ̀ wa ni tẹ́lá tó gbajúmọ̀ tẹ́lẹ̀ tí gbogbo ayé gbà pé òní tẹ́lá kan ṣo nínú tẹ́lá yìí nímọ̀ ánìmọ̀lá hadith òun náà ni mo wá tọ̀ sí Imam Malik kọ́dà àwọn èèyàn gbà tẹ́lẹ̀ pé lẹ́yìn alukurani muwatọ́ ló kàn lẹ́yìn alukurani muwatọ́ lẹ́gbẹ̀ẹ́ sọ Bukhari ànájì gan mọ̀wátọ́ alẹ́gbẹ̀sọ́ muslim àná jìn gangan káṣó dárúkọ mọ̀wátọ́ nìsín àná yẹn jìn díẹ̀ kọ́dà tí kí nìdí kì í ṣe pé mọ̀wátọ́ ṣùgbọ́n ẹ̀ta àwọn èèyàn mọ̀ tẹ́lẹ̀ tó gbajúmọ̀ tẹ́ máa gbọ́ náà ni pé mú àta mú àta bọ̀lìkì mú àta ni wọ́n máa ń pè ló wá fáwọn bàbá ṣe ń pè bá kó bá tó ti lọ́nu wọn. ìgbà tí ìyàwó àti tó wá wà tó jẹ́ tuntun ní kìí méjì òun lọ sọ̀rọ̀ Bukhari sọ̀rọ̀ Muslim láwọn olùmọ́ bí fẹ́ lókò alìmọ́mù Nawawi ní ó ní sọ̀rọ̀ Bukhari àti sọ̀rọ̀ Muslim ó ní tíra méjèèjì ó ní asọ́fọ́lẹ̀ kó bí bára kí tábí wáhì sọ̀rọ̀ hàn ó ní sọ̀rọ̀ Bukhari àti sọ̀rọ̀ Muslim ní tíra tó ní kìí méjì lẹ́yìn alukur'an ẹni ẹni ṣùgbọ́n ọ̀ Sahih Bukhari asahu ní Sahih Muslim òun tún wá ní kìbìrì Sahih Muslim lọ ẹnìkan wá nágbọ̀n ní èyí ló ti fẹ́ máa jẹ lọ́bẹ̀ pé rárá ìlú ẹgbẹ́ Bukhari sẹ́gbẹ́ kàtí Muslim sẹ́gbẹ́ kan ṣàbẹ̀mí pé mú àtà àní rárá mo fẹ́ rágbìyànjú àwọn babaláre náà rí torí gbàjú àti wọn náà ní kí mú ẹ̀sìn tẹ̀síwájú ẹ fún ọlọ́run ọba. ẹjẹ́ amú ayàbí méjì kún ibi tá a ti tẹ́lẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá kàtíwá tó tẹ̀síwájú ní pẹ̀rẹ̀ ní ọ̀la ara ń bèèrè fún sinmi kọlọ̀kú má fàá rẹ̀ ṣe kó wa wá وإذ قال موسى لقومه يا bá nígbà tí a náà yìí mú sáńsọ fún àwọn rẹ̀. إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل ọ̀rọ̀ tó sọ fún wọn náà rí fẹ́yàn bá hùwà àbàjẹ́ òyà kájẹ́ kó máa àwọn bá ní tójú bá ń ṣe pin káyọ́ káfíhàn ojú pé pin ń ṣe yìí ìjọ́sí rèé ojú náà ló máa kọ́kọ́ rí Anábì Musa ní ìnákùnmù zọlámùsùn àǹfúsàkùn bí ti kọ́ àdẹ́kùn mọ̀lẹ̀ àjò. Àdẹ́kùn mọ̀lẹ̀ àjò. Ọ̀túnbù ìlàbàárí ikọ̀. Fọ́kàdúlù àǹfúsàkùn. Àǹfúsàkùn ذلكم خير لكم إن عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم أنا بمصاني عليه الصلاة والسلام أي يامي نكم ظلمتم أنفسكم أما تشابوا سوري أرائي باتخاذكم العجل وأنا أنا بصيفي أني قولي شابوا سيولون وفي أرائي لما بوسي ẹnìkan ò lè ṣàbòsí fún òbí rẹ̀ àbí pàápàá rẹ̀ orí ara rẹ̀ ló ń ṣàbòsí fún torí pé gbogbo nǹkan ti wà létò nínú òfin ọlọ́run hali jẹsẹ olè sá ìlàlẹ kò dìbà tí òbí bá ṣépè àbí àwọn ọ̀fẹ́ ẹni bá ṣépè ohun tí wọ́n náà ń ṣe yìí bó ṣe ń ṣe náà ni o ti ló yẹ pé irú rẹ̀ náà gẹ́lẹ́ ń bọ̀ wá ṣẹlẹ̀ sí ẹ kì í ṣèpè

tó kọ́ ẹ ní kéwú ọmọ kéwú tiẹ̀ náà bọ̀ wá ṣe èrò rẹ̀ fún ẹ wọn àṣewọ́ ọmọ kọ́kọ́ ta ìwọ̀ wá fẹ́ gbọ́ àdúrà yẹn àdúrà rẹ̀ ni wọ́n ní kálukú ọmọ náà sọ pé tí mo ṣe fáwọn òbí mi fún àwọn òbí mi ọmọ mélòó ló bẹ́yàn ṣàdúrà yẹn gbogbo téèyàn ń ṣe ó ti ń wà bẹ́ẹ̀ náà nínú àjọ ọ̀tọ́mátìkì ni Aláyọ̀ mọ́ sáà ní ẹ̀ṣà bòjú bóra rẹ̀. Ìnàkùn rọ̀lámú tó máa ń fúsàkùn. Àrùn fúsàkùn. Fúsàkùn. Ẹ̀ṣà bòjú bóra yìí ni. Fúsàkùn. Àìsí láwọn ọba yìí ò ní kí sọ́mọ owó. Rọ̀lámú tó máa ń fúsàkùn. Ìjà gbogbo wàhálà yín gbogbo gbìyànjú yín nù gbogbo wàhálà wa lórí yín látọdún ìta kóyún kò nínú wàhálà fìràhùn. Fọláhùn tún fàáhùn fọ́sà kan. Ilé kọ́lẹ̀ bìtì ẹ̀ bìtì ara yín. Ṣé kọ́ sí kó mú lọ́ọ́ ṣe lé? À ó mọ̀ wá ṣe fún yín o. Ẹ̀yin tẹ̀yìn rò pé ayé yín ti da ìpalẹ̀ mọ́ kọ́rùn yín da náà rí. Ẹ̀yin lẹ́yìn wá ń ṣerú eléyìí. Ṣé kọ́ sí mú lọ́ọ́ ṣe lé? Ẹ̀yin wá ń mú ọ̀gẹ́dẹ̀ ń lọ màálù kí nígbà tí máa ń sábà gbọ́ lérè pé náà rí tipẹ́tipẹ́ ìgbẹ́já túdé láti yàní ápùlù rẹ̀ wọ́n ni nínú àwọn àlejò yẹni àwọn ẹ̀ṣọ́ ní ìkàǹfà ní Israel èyí tí wọ́n rí kó nínú àwọn ọ̀ṣọ́ Fir'aun àwọn oríṣiríṣi nǹkan tí wọ́n design àwọn máa ń lò ti ṣọ̀ṣọ́ gẹ́gẹ́ bí ọlọ́lá nígbà tó ti wá parun àwọn nǹkan tó wá ṣẹ́kù táwọn kan rí ṣà bí àwọn ṣàlẹ̀ṣàlẹ̀ ṣe ń ṣe àwọn oríṣiríṣi nǹkan tí ẹkún wá jẹ́ ìpìlẹ̀ olówó ní ojú wọn gbúgbẹ́ tún lè sàn án náà dolówó àti ìdẹ̀lẹ̀ olówó níbi ẹ̀ mọ́ ibi ṣe mi ni màá máa wá tún dìtẹ́sà yìí ṣe àti máa máa lọ tún wọ́ṣì máa ṣe eléyìí ṣe ẹ pàkì wílé ìdànù síta àwọn táwọn wá ń kó dọ̀tí kólẹ̀ kiri àwọn bá kó wọn bá tún dowó fún wọn wọn kò rọra lọ tún tó ìbàjẹ́ inú ẹ̀ jùmọ́ kúkú kàǹtí kúkú ní. ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣọ àkúgbè sáárà náà lọ́dọ̀ wá ní àwọ̀kọ̀ àwọn kan tó ti dànù sákìtà yàràjá àti lárúwá tó máa ń mu sìgá tí náà ti rọra kán sí àpò rẹ̀ àwọn kan rọra kó dànù wọn ò lè wọlé yìí má ó bá dàkúgbè ń bí àwọn ìlú mi bá tún fi ń ṣòwò bá tún dolówó àwọ̀kú bàtà táwọn ọmọ yẹn ò lè wọ̀ mọ́ lọ́rùn àlòkù báàgì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀là tó tún fi kàlòkù kọ́ mú Allahu akbar. Wàtàkọ́lá kọ́mù Mọ́sá mi bá dì ní ṣúlẹ̀ ìṣìhì mìíràn lásàdá láhùkù wá. ni ọ̀ṣọ́ kan tí wọ́n dìsáìn mínúlì ìyẹ̀hẹ̀. tó tó jẹ́ kí lára tí wọ́n fi máa ń ṣe ọ̀ṣọ́ sára ló ń bá mú nìkan ní ni wọ́n bá mú òun náà fara hàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó ń ti islam tó ń ti ń tẹ̀lé anábì Musa alayhi salatu wassalam salatu wassalamu ìgbà tí anábì Musa rẹ̀ fẹ́ ṣe ìrìn àjò lọ síbi tọ́lọ́wọ́n ní kó wá fún ogójì ọjọ́ yìí anábì Musa jìbìtìlù tó wá mú lọ ẹwọ assignment tó jìbìtìlù gbàǹdì ẹ̀ assignment tó lálùbáríkà jíjà ni òun náà máa wáyìn bá ìtàwọn ànábì ọlọ́run ẹṣin tó mú wá láti wá fi dá ànábì Mùsá alẹ́ ìsọ́látò sára ajẹ́kámọ̀ pa ànábì ọlọ́run máa bí ẹ̀ ní àwòrán èèyàn ẹṣin tó wá fi wá àti ẹṣin tó wá fi gbé ànábì Mùsá tí wọ́n fi ń lọ ìrìn àjò yìí gbogbo àyè tó bá tẹ̀ àyàṣẹ ni ẹ̀sìn tó ń mú wáyé ibi tó tẹ̀mọ́lẹ̀ yẹ̀pẹ̀ ẹ̀bẹ̀ ni sáàmìrí yóò ló ń bàbú sínú ní ọ̀ṣọ́ yìí tí wọ́n ṣe bí tọ́ yìí tó wá wà níbẹ̀ àwọná bí màálù wọ́n ṣe bú sí kíní yẹn báyìí ìgìní bá sọ kúlù ah, ah, ah. ló bá yí padà ló bá kúrò ní tọ́ yìí ló bá di màálù hakiki ah. ló bá dẹ̀ ògédé gbé màálù lóòótọ́ ló bá sáré pè wọ́n ẹ̀yìn ẹ̀ máa bẹ́ máa bẹ́ máa bẹ́ máa bẹ́ máa bọ̀ ìgbésẹ̀ àmọ́ kí ni bó ṣe rí <laughs> ẹ̀rí tó ṣe ní ìsìn ẹni hádà ìlàhùn Mùsá fanasiya ti sọmọdé tí mo kùnrin fún náà ni pé hádà ìlàhùn kún wà ìlàhùn Mùsá fanasiya Ọlọ́bàṣúrútù bí máa lámìyà bí sùúrù bí i fọ́kọ́bà fòtún kọbẹ̀ bọ́tá mi ní àzárí rọ̀sùúrù. Fànàbá sí tó àwọn kẹsà lè kàsà wà láti línà fún sí. A sọ tó kọjá pé ń pàtà níbi Mọ́sá dé alayhi ìrí àṣẹ tó lọ ó ti fi bínú sọ́lẹ̀ o dùnú ó dẹ̀ ti mú ọmọ ayá rẹ̀ Harun tó ní kó délé dèun ó ti dì nírùn pọ̀ ti fa nírun orí ẹ káwọn kóró orí ni wọ́n máa gùn ti fa nírun orí tó báyìí ó ti dírun pamú ó ti bẹ̀rẹ̀ sí ìyẹjú rùhù ó ti bẹ̀rẹ̀ sí gbòsọ́tún tó sì ká á ó bẹ̀yìn ìyẹn náà rẹ̀ ní kí n ṣe mi fún ní sáàmìrí yóò ní plan b kò lè tí wàhálà Harun ní jọ má farun kan mi tún má farun orí mi tún. Ní ìkànṣí tù. Kì í ṣe pé mi náà ò lè tẹ́kì dì sí ṣọ̀kò tó dé. Ní ìkànṣí tù. Kódà kí n ti rẹ́ ẹni tó ti ṣe rídà nínú wọn kádẹ̀ ti ká yọjú ẹ̀ kúrò lulẹ̀. Ìgbọ́n mi gbọ́dọ̀ dán kankan wo. Ní ìkànṣí tù. Wọ́n ti fi tágbára délé mà. Náà ìdí ó ní fi tágbára rẹ̀ ká deputy governor ó níbi tágbára five president gbọ́dọ̀ kàdé olórí pátápátá là ń sọ ń tó ń bá ṣe tó ṣe gbé tí wọ́n bá ṣe wọ́n kú èrè ẹ̀ wọ́n bá kó fẹ́ balẹ̀ jẹ́ ni. خشيت أن تقول فرقت بين بني إسرائيل mi ò fẹ́ kí confrontation wáyé láàrin mi àti ẹni kó wá sọ pé mi ni mo dà á ní àbá ní Israel o. ọ̀làǹtẹ̀rù kò dẹ̀kọ́ ó lè. kódà wá sọ pé ohun tó ní kí n délé mi délé dáadáa mo balẹ̀ jẹ́ ìyẹn ló fà o. ọlọ́fàmà àkọ́tọ́bù kan yà á Sámírì. alábẹ̀mọ́sá wa kọjú sí Sámírì jù pé ewu ń tiẹ́.

torí pé bá a ṣe máa kanra bá ẹni tó súnmọ́ ni wí ó yàtọ̀ tó bá a ṣe máa kanra bá ẹni tó jìnà sí ni díẹ̀ wí ọ̀rọ̀ mi ta lè fi ṣàwàdà pẹ̀lú ara súnmọ́ ẹni tí a bá fi rẹ́ ṣàwàdà pẹ̀lú ara àta ní ó lè gbé parí ó lè di wàhálà ó lè di jọgbọ̀n ó lè ló ń ṣètò fún wọn sódì ọ̀rọ̀ fóun ni torí ẹgbogbo nǹkan ló létò anábì mọ́sákan fún ní ẹwọ́ ní tí ẹwọ́ ni wọ́n fẹ́ sọ. ọ̀la. lámìlú náà wá ní ẹ. bàtúrù dúdú máa làmù yàtọ̀ sọ̀rọ̀ bìí. wọ́n ní mo rí táwọn èèyàn yóò rí ni o. ìjẹ́ pé mi náà déédéé ṣe ohun tó ṣẹlẹ̀ o. ìjọba mọ̀ pé nǹkan dímọ̀ rẹ̀ yẹn tẹ̀ ti kọ́kọ́ túmọ̀ kó ti kọ́kọ́ jẹ́wọ́ náà. kò sọ pé mi ìmọ̀ kankan pa ẹ̀. Bàzúrùtù. sọ pé I am not aware. Ó ní rí n tí. Ìmọ̀ lámì ẹ̀bùsùrù bì í. Ó ní tí àwọn tó kú ni mo rí. Fọ̀kànbá bí bí bàtà mi ní rẹ̀ sí. Ó ní wá rí nǹkan tó ṣe ìmọ̀ sí mi náà. Mo kò sí à ń fọwọ́ bu inú sọ́hùn mo bu kọ́bùdọ́ta mi asàrí rọ́sùn òjíṣẹ́ tó wá mú ẹ nǹkan ọ̀gùn tí ó gbé wá sí ẹ̀fí ìrìn àjò lọ nígbà tí ẹ̀bú bí ẹ̀kẹ́ bí ẹsẹ̀ yẹn kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí wọ́n máa bú ojú ẹsẹ̀ ó máa lápá ṣètàn á dẹ̀bẹ̀rẹ̀ sí fi atẹ́gùn sí nǹkan dẹ̀bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ lóòótọ́ wọ́n dẹ̀ fi àwọn àyájú àwọn kankan sí wọ́n dẹ̀ tún bu àwọn oríṣiríṣi àwọn kankan sí àwọn máa ru ẹni ilé káàkiri àni ẹsẹ̀ rẹ̀ máa ń wú màá nì ó máa wú màá wọ́n kàn dẹ́mọ ni ẹ̀sán ayé alukur'an ìtọ́ náà bá ti fi kọ́ ànábì kókò fi kọ́ wa sallallahu alaihi wasallam àwọn bẹ̀rẹ̀ sí kásì àmọ́ afún ní ìwọ̀n tí ó ń ṣe yìí náà jẹ nínú tánàbì fi kọ́ wa sallallahu alaihi wasallam kí ni adama wa bàjẹ́ díẹ̀ díẹ̀ a ma bàjẹ́ a ma sọ dànù a ma yà dànù tẹ́sẹ̀ fi ma wá fàn alẹ́mí àti sọ́rí rẹ̀ a tún gbẹ̀rẹ̀ lọ́wọ́ wọn agbowó agbọ̀tí agbọ̀ríṣiríṣi nǹkan agbóbi Allahu Akbar àwọn olùmọ̀ àti sàdúkìá lọ rẹpẹtẹ nígbà tí wàhálà yìí bá dé. Àlàbàzúrú bíbí máa lámì abúzúrú bìbí. Wọ́n ní o. Bàbá bá dídùn kọ́ bí bàtà mi ní àsáré rẹ̀ Wọ́n dẹ̀bú yẹ pé ẹsẹ̀ ṣì yí. Ọ̀nà tàbí tó ha ọjà sáré kàṣà wà láti lé náà fún sí. Ó ní mo jẹ̀ kan ro kí nìyẹn ni ẹ̀mí mi ló kàn sọ pé kì í ṣe bẹ́ẹ̀ o. Àwa láti lé náà fún sí. Àwa hàgbà. Mo ní ẹ̀mí mi ní ní kì ṣe o. Ìfàṣẹ mi náà jẹ́ àmú mi ni ẹ̀mí mọ̀ pé kí ni ẹ lè rí lò. Ọ̀nà tàbí tó ha èmi kàn fún àwọn ẹ̀dẹ̀ búsára kí ni oníyìn yẹn ló bá dẹ̀bẹ̀rẹ̀ sí kúlú ẹ̀gbọ́n tọ́lọ̀ bá tọ́lọ̀ sọ́rọ̀tù Yusuf ni ẹni iná nafsàlá àmọ̀rọ̀tù bí só ilẹ̀ ẹni máa ń pani láti ẹ̀kọ́ burúkú tẹ bá dájú fóònù yàrá ń gbà ní tẹ mú fóònù dání ṣètò náà máa sọ fún yín pé lọ́wọ́ blue film ṣánàlá tètè bẹ̀rẹ̀ sọ́fà ọ̀dùnlẹ̀ mẹ́ṣẹ̀tọ̀ rẹ̀ gbé ilẹ̀ bẹ̀rẹ̀ sí wà nǹkan àmì ìṣe ó lè sọ fún ẹ pé ìṣàṣẹ torí ẹ ọmọ yẹn kò gbókà pọ́tẹ́ǹt pẹ̀lú ẹ ìṣìná ló ń torí sí ẹyàn ẹ̀mí ẹni wàá tọrọ sí faru nítorí ẹ̀ṣẹ̀ lọ́nà ṣe àforíjì ẹ̀mí jí owó yìí jì ah, ẹni tó bá rà smart náà ló ń jọrọ ẹbí Wàdàlálídà. Èèyàn mélòó ló mọ̀ pé grandpa nílẹ̀ síbí? Sáwọ́ aláti lè náà fọ́ sí i. A máa fún ọ lówó, a máa ṣeléyà, a máa fún ọ ní àwọn ọmọ aráṣẹ tún ọlọ́run. Ibi wa dẹ̀ gbọ́, a dẹ̀ ní àwọn ọ̀ràn bọ́ ìsìn lọ kan lọ tọ́ṣù ẹ̀. Wàdàlálídà. Ó náà máa fi bá máa ti mékè lóòótọ́ tí mo talẹ̀ mo mà lè rí bí two point five million. Ah, ó ti ní wọ́n tún nílẹ̀ kan náà ní àdúgbò báyìí tí mo bá tún rí yẹn náà. Ah, wà á kàn sẹ́sùn ọmọ nílẹ̀ ni tí èèyàn bá dájú kan gbà mí ẹ̀mí àdèmọ́ ọ̀rọ̀ èròkèrò ó dẹ̀ yàn máa tún wá máa jẹun wúyẹ́wúyẹ́ àdèmọ́ sọ síta ẹ̀mí ẹ̀mí. Inna nafsa la ammaratu bi sùn. Ammaratun bi sùn. Ó máa ń sábà pani láti kí wọ́n hùwà bàjẹ́. Ìmọ̀ràn bíi. Ọ̀nà àlìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n fi ní خلوت الدار يوم فلا تقل فلا تقل خلوت ولكن كل علي الركيب خلوتها ولكن كل علي راكب خلوت ولكن كل علي ركيب أفاني إذا خل... إذا ما خلوت الدار يوم فلا تقل إذا ما خلوت الدهر يوما فلا تقل تبان جانكم بين لنجكا ọjọ́ nìkan wà nílùú kan lórí ìrìnàjò wọ́n nìkan lọ wà ni ọlọ́ṣe fúgàmù ń kò síyàwó rẹ̀ níbẹ̀ kò sáwọn ọmọ kò sẹ́lẹ̀. ìlàmà ọ̀la ọ̀tà dáhà ọ̀jà ọmọ nfàlà àtẹ̀kùn. àwọn ìṣe kí n wá ọmọ kíkan kíkan fi nájú kí tó kó n bí kíkan wọn yìí náà kíkẹ́ fi ti má kàn wà fọ́ rẹ̀. ìlàmà ọ̀la ọ̀tà dáhà ọ̀jà ọmọ nfàlà àtẹ̀kùn. ìgbà tí nìkan bá dáwà nínú yàrá ní wọn nìkan. fàlà àtẹ̀kùn. ìkọ̀rọ̀ bìkan ní wọn nìkan. kọ̀lá ojú alákin kúlẹ̀ lẹ́yìn àrọ̀kìn.

níyàn bá mọ̀ sí àmàlẹ́kà ọ̀sán kọ́ṣẹ́ rẹ̀ ò ti kọ́ ni ọba ìṣẹ́lẹ̀ àbàyè kọ́ kalẹ̀ fọ́lá àtẹ́kùn ìyá tẹ̀ tí ṣe mi tààrò kó bò tí ẹ pé lára àwọn tó ṣe pẹ̀lú rẹ̀ àwọn náà tó máa tó síta Allahu akbar fọ́lá àtẹ́kùn fọ́lá àtẹ́kùn kọ́láàtì ọ̀rọ̀ náà ni pé ọlọ́run máa ń sọ mi ó máa rí mi ó máa ti yan màtíkàtì mi tó ń kan tí mò ń ṣe láti máa ń sọ fún wa máa fi rárá gbogbo ìgbà pé lójú àwọn ọgbà tí ọgbà ti rọrùn fún wa ká àìdì wà bàjẹ́ tá à ń hù fọlọ́run tó dá wa ajá tí kò yẹ ká hùwà bàjẹ́ kì àìdì ẹ̀fẹ́ yín kò sí kankan jẹ ilé yẹn a sọ adákẹ́ ni òun náà lára. ìlà ọ̀làọ̀tà dára ọ̀yà ọmọ fàlà àtẹ̀kùn lé. tíró yìí bá jẹ lọ tó bá yá ní ìmọ̀ ní sọ tiẹ̀ mọ́. ọ̀làọ̀tún wàlà kí n kó ṣùgbọ́n ẹ̀ tí yẹn ṣe sẹ́ẹ̀dẹ̀ èèyàn ó máa ń sáré tán. Ìgbà àbàjẹ́ tí yàn ṣe lójú ọmọ ará ayé tí yàn bá ṣe dáadáa ní àjẹbò. Wàlá! Ìgbà tí yàn ṣe sọ́dọ̀ Ọlọ́run káì. Wàlá tahasa anna wọ́nà yóò fi ló máa máa bọ̀. Má rò pé gbogbo ètò ti ṣe lọ́dún ti parí yẹn. Ní Ọlọ́run ti wá gbàgbé o. Wàlá tahasa anna wọ́nà yóò fi ló máa máa bọ̀. Wàláhi ẹlòmíì lójú ara rẹ̀ ó ríra rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó smart wọ́n ní rárá gẹ́gẹ́ bí ẹni tó gbọ́n ó ní àtúnwà máa ṣe táwọn ah, mo gúrù dá ọlọ́wà ọlọ́wà òun dẹ̀ forí àwọn èèyàn méjì gbára wọn báyìí ilé ìdẹ̀ ló dẹ̀ yìí à nípa tí kì bá ń ṣe wọ ni ah, mùsàkọ́lá ṣáì gan òun dẹ̀ forí wọn gbára wọn Wàlá àtàjà tàná lọ́ha yóò fi fi ló máa mọ̀ tọ́. Ó kò wà pàtàkì kálukú ti hù sẹ́yìn, ṣìnà olè jíjà ni irọ́ pípa ni tẹ́tẹ́ ni yugi filu máa máa dá. ọyọ ọlọ́run gbàgbé rẹ̀. wàlá ànàmá ya kófà lẹ́yìn ẹ̀gì bò. ẹ bá dẹ̀ rò pé bóyá ń tẹ̀yìn rò pé náà ló ti pamọ́ sọ̀tọ̀. Àlàbàzúrí dúkì máa lámìyẹ tí dúró bí ní ìbàkọ̀bá dìtù kan bí dọ́ta mìíní àtàrí ìràzó rẹ̀. Fànàbá nítò àwọn kàzá lè kàzá wà láti lína fún sí kọ̀ọ̀là fásí hábì. Fàyínà làkà sílẹ̀ àyà àti à ń tẹ́kù lálàmìsà. Ibi tó rọ̀ yìí ti jẹ jáde rí, ayé ilé náà la máa fi sinmi ní òní. Anábì Musa wá sọ fún wípé fọ́dùhàbẹ̀. Ìwọ ló dá wàhálà lẹ̀. Ah, ìwọ ló dàrú rí àwọn èèyàn rú. Ìwọ ni àrọ́mọdọ́mọ ṣetán. Fọ́dùhàbẹ̀. èyàn máa rí ọmọ burúkú mi náà tó bá jẹ jáde nínú ọmọ ilé kí ìyá lè dàbí. ọ̀làbádá lẹ́yìn gbogbo òpin ọdún tí wọ́n ti ṣàdúrà ṣe wàhálà tí wọ́n rí yóò fẹ́ gbọ́ kọlọmáṣàn ọmọ kí wa lọ́mọ àlè. tó bá ń wà nínú ọlọ́njọba wa tún ṣe. àwọn wa náà àlè yìí tó bá ń fẹ́ ọlọ́njọba àtúnṣe jọmọ́ náà téèyàn bá ti rí pé ẹ̀hàn náà fẹ́ jẹ jáde tadẹ̀ rí pé kò fẹ́ jẹ́ control èèyàn wá bẹ ọlọ́run ọlọ́run jọ jẹ́ kí lè máa lọ. olùfíìlù zahaba ni a máa lò torí pé tírú ẹ bá ṣẹ́kù láàrin àwọn tó kù á dá wàhálà alẹ̀ ẹ wò róòrò ṣe kí ló tó nínú odidi màálù tó bá fi lè jáde kódà kíkíni rẹ̀ dúrọ́ọ̀pù sínú ó bẹ̀jẹ́. Anábì Musa ní à kò sí tó kàn bí ọ̀rọ̀ ilé ìjọba kékeré máa lọ. Wọ́n ti bàbá iná lábábílẹ̀ àyà àti àjẹkù lálá mi sáà. Súnà yìí, súnà kárí kéèyàn kan yáyà kújà ó ní nǹkan burúkú lọ́wọ́. Adé ń gbìyànjú àti táyé rẹ̀ ṣe kò fẹ́ gba títún ṣe. Òun tún fẹ́ báyé ẹlòmíì jẹ́ ni. Káwá sì ti yàn dá rẹ̀. Kó má dorí àwọn tó kùrú ó mà dá púpọ̀ o. Súnà àwọn ànábì Ọlọ́run ní o òun náà ni mọ́mù mọ́lìkì náà ṣe ń jà kìíní àná ẹnìkan tóun náà wọnú mọ́sáàsì tó rò kó bóyá jọ mọ́ gidi tó gbádùn ni ó dẹ̀ bẹ̀rẹ̀ sí béèrè béèrè ìmọ̀ mọ́lìkì ń dá lóhùn bá tún béèrè rahimahullah ló bá béèrè pé báwo lọ́lọ́run ṣe tẹ́pẹ̀ tẹ́kẹ̀rẹ̀ ọlá sórí àlẹ́ àríṣù rẹ̀ kan òun fẹ́ máa anábì afáwà ìmọ̀ mọ́lìkì ni al-istiwa'u tí gbogbo èèyàn mọ̀ nìyí bọ́lọ́lá bá ṣe tó àtọ́lá rẹ̀ náà ló ṣe ń tẹ́pẹ̀tẹ́pẹ̀rẹ̀ ọlá ìlú ọlá ọba àlú kan ó yàtọ̀ sí ọba àlú kan béèyàn bá ṣe mọ́ ní nígbà mọ̀ náà nìyẹn ó yá kí ní tó fẹ́ lò ń bẹ̀ máa mọ́ lè kí ní ṣùgbọ́n báwo lọ́lọ́ ń ṣe kí sí ẹ̀ mọ̀jìhùn àmọ̀yẹn torí àmọ́bọ́lọ́ ń ṣe rí

ìmá béèrè pé báwọn lọ́lọ́run ṣe tẹ́pẹ̀tẹ́pẹ̀ rọ́lá ìmá ọmọ lè gbé ní bí jà ní ọ̀ pẹ̀lúwàlì ìmáàni bí i wàjìbùn ṣùgbọ́n kíyàn gbà bẹ́ẹ̀ bọ́lọ́ ń sọ bẹ́ẹ̀ ànábì náà dẹ̀ sọ bẹ́ẹ̀ wàjìbùn mi ìmáàmù Málìkì akhrijuhu ẹmẹ́lẹ́ ìjáde ní mọ́sálásí ilé yóò yẹ wá lù ẹ̀ ẹni tó bá ti rí bá èèyàn máa ń fà sọ́lá wọn ni èèyàn lè kúrò wọ́n rọ tíkéètì rẹ̀ ẹni tó bá wà nínú campus látún fáírọ́ọ̀sì nílé yẹn wọ́n náà ni ìmáàmù Musa náà fi sọ yí pé فاذهب وسامري ما لك في الحياة أن تقول لا نساء káyà yìí délẹ̀ mo mọ̀ pé tó ní kálukú bá padà délé àwọn tó bá wà lẹ́nu ọ̀nà ilé wọn wá mú ṣùkà wọn àfi parẹ́ yìí. láàmì sàṣà. láàmì sàṣà. fàlà bàdé àbè. ẹ̀rọ pàdúrà fàlà bàdé àbè. ìmọ̀ málìkì ní ìmọ̀ àfọwà musa nabi allah musa alayhi salatu wa salam ó ní fásihàn. bàdé àbè. sámìrì yù jáde máa lọ. وإن لك في الأرض وإن لك في الحياة أن تقول لا مثال ó ní gbogbo ìtókù tó fẹ́ lò láyé láti ní ìlọ ìtẹ̀kùn ọ̀la ní sàṣà táwọn èèyàn bá ti ń fẹ́ báyìí ìwọ́n ní kó máa fún ara ìtọ́kọ̀ ìjọba máa súnmọ́ mi wá sọ́ọ́ mi kó wá di táwọn èèyàn ń sá fún láti ní ìlọ. àǹtẹ̀kùn làlá mi táwọn èèyàn ti ń fẹ́ báyìí ṣe tó gbèrè máa ń wọ̀ ọ̀ ṣe bá ṣe láàrin sáà láàrin sáà. kìí ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti yọ sáà tó kẹ́ máa fi tú o. Wọ́n náà dájú sọ̀rọ̀ kan náà fún wa nínú kútùbà lánàá ká máa protest nínú ṣẹ̀rí àsìlámù kò wọlé. Gbogbo ń ta àwọn brọ́dà ti ti ká ṣẹ́rí àwọn brọ́dà ti ti wá di ṣe ọ́ ti di ṣìyúkù lórí Facebook. Ká ìfarabalẹ̀ jókòó kéwú. Kéwú ẹ̀sìn wọn máa ni. Kéwú súnà wọn máa ni. Ẹnìkan lọ kọ́pì ọ̀rọ̀ ẹnìkan nínú àwọn orientalist ọ̀rọ̀ àwọn mùsùlùmí náà bẹ̀rẹ̀ sí jù sórí kíní anìkọ́mà protest wà nínú islam náà rárá o kò sí tó kàn pẹ̀lú sáàsì o ṣọ́mọ yahoo ni wọ́n ni ṣọ́mọ kíníkan ni wọ́n ni sáàsì ti sọ́bù wọ́n ní skẹ́lẹ́tì Gbogbo náà lọ́kàn tí a náà ṣe balẹ̀ wọ́n lọ fi jọ́yìn àwọn ará bí. Mọ́ọ́lá! Ní ìtàwọn yẹn ṣe náà fún wá dá hundred Ṣùgbọ́n tó bá fẹ́ kọ̀rẹ́tì ẹ̀ka òyìn kọ̀rẹ́tì ẹ̀ lọ́dọ̀ tó bá wà. Ọmọ tí wàá bẹ̀rẹ̀ الذي رفعه فرعون مرسل ilé iná fẹ́ tún gbé wa wọnú ìdí òṣìṣàdá lè wá sọ ìsọ ìtún fẹ́ gbé wa wọnú tán anábì musa ìtàsọ́tàn yìí àti musa sáàlì yìí torí musa lòun náà ń jẹ́ musa ni òun náà ọ̀rọ̀ táwọn àfa wa sọ yìí jọ́rọ̀ yìí jó wọlé táwọn olójijẹ́ kan Àbùsọ̀ pé wà mú sálàrí rọ̀bá hù. Ọba olùkíkiri ló kẹfẹ́ rọ̀. Sálàrí rọ̀bá hù fẹ́ràn hù. Wọ́n ní Musa títí ìbírí ìlú tọ́. Kẹ́ẹ̀bì ọlọ́ntọ́ ìbàdíkà ọlọ́ntọ́ ó di kèbèrè. Ṣé bẹ́ẹ̀ ni? ni wọ́n ní bá a wà Musa lẹ̀dí ọ̀rọ̀ báhú. nígbà ọ̀nà oríṣà lọ. Musa tí ògbólógbó ọ̀dáná fìràánù tọ́ òun wá dáná di ọlọ́run. oríṣà lọ. à ń bọ̀ níbi ilé iná tá a máa fi tẹ̀síwájú ní ọ̀la. Abiola ń kójọ kó ṣàlékún àlàáfíà àtẹnudúró fẹ́ni kankan wa. Ilé ìta ń bọ̀ ọlọ́jọ́ lápárẹ́ nínú ìgbésí ayé wa. Ṣé wá ní Mùsùlùmí tó dúró tán? Ilé tó mọ tó wá ṣe láyé. Kí jálè jìnnà tó gbogbo wa bàjẹ́ gbogbo tọ́lọ́wọ́n bá òfẹ́ ọlọ́njọ́ yọ kúrò lẹ́mi wa gbogbo tọ́lọ́wọ́n bá fẹ́ tó ń ṣokùnfà àlìjẹ́nà fún ni sọ̀rọ̀ ọlọ́run ká lè máa ṣe ọlọ́run اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر إخواننا المسلمين في كل مكان وصلى الله وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته